الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الظلم ظلمات يوم القيامة متفق عليه abdullahi bin umar lọ́nba sàlékún yọnu fàtọ̀wọ́n àti bàbá rẹ̀ o àti ogbà àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà annabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ tó jù sí ọlọ́run kálẹ̀kùn kí á ti gẹ̀ kọmọ bá àbòsí ṣíṣe òkùnkùn biribiri ni fún ẹni ó ṣe bọ́bá dàlùkì àmọ́ èèyàn bá ń ṣàbòsí láyé kọ́mọ̀ pé ní tí wọ́n bá nu rẹ́kọ́ọ̀dù wọn dàlùkì àmọ́ á tí ó burú ni o bí òkùnkùn òkùnkùn biribiri kì í sọkùn òkùnkùn ìyẹn ní kókùnkùn layers upon layers ìdòlùmáàtọ̀. ṣe àbòsí fọmọlàkejì oríṣiríṣi ọ̀nà lànàbí ẹ̀ sọ sallallahu alaihi wasallam. mo rò pé ìta kàkán yìí ni pé má bọ ẹnìkan sí kò fi wá ké pọ ọlọ́run pé á ò sí ìpọ́nyàn mi jẹ ọlọ́run gbèjà mi ànábì ni bọ́ bá wí bẹ́ẹ̀ yóò gbèjà o bọ́ bá ṣe pèlè ọ yóò mọ ọ èyí ò ta yé nu bọ́ bá tún wá di lálìkì yá máa ń kọ́ ọ̀la gbọ́ láàárọ̀ yìí inú òkùnkùn lèèyàn bá rẹ̀ òkùnkùn biribiri làbòsí ṣiṣẹ́ ọlọmọtí wa lálábòsí o. ana aisha ta radiyallahu anha ìyànlá wa aisha ọlọmọtí wa bá ṣàlékún ìyọnu rẹ̀ fún ọ àti gbogbo àwọn ẹ̀yà wa àwọn ẹ̀yà wa nàbọ muhammad àwọn ará alẹ́ ànábì sallallahu alayhi wa sallam. أن رسول الله صلى الله عليه وسلم قال ولي òjíṣẹ́ ọlọ́run àlékún kí á ti jẹ́ ọmọ bá a ọ̀sọ̀ báyìí pé man zalama qayda shibrin min al-ard uwqiqahu min sab'i aradin oríṣiríṣi àbòsí kò sí ìtọ́lọ́run fẹ́ ẹ̀rí lẹ́yìn tí à ń la wa ẹ̀ṣà wí fún wa yìí àbòsí téèyàn bá ṣe ń bi ilẹ̀ ilé onílẹ̀ tẹ́jọ́ ra lẹ̀ síbì kan òun ìrówó kọ́jẹ́ òun sì ń yọ ẹnu búlọ́ọ̀kù tiẹ̀ díẹ̀díẹ̀ ẹlòmíràn ọkọ̀ mú íǹtì kan nígbà bá rí i pé wọn ò challenge wọn yóò mú yóò mú íǹtì kan sí nígbà tí ọba fi yá ó ti bu ilé onílẹ̀ yóò wá pé ẹ mọ̀ wọ́rí ọba dé a máa sọ ẹ ànábìlẹ̀ ni ọba mú just an inch ntí òjú síbúrú. Si tó kéré jù ní òsùn wa wọn bá ṣàbòsí rẹ̀ ń bi ilé ńlẹ wọn bá gbé lálùkìyàmá ilẹ̀ tí ó wà lókè òun nìkan lọ gbà ó ànábì ni wọn wà á mú láti inú ilẹ̀ keje wọn wọlé lọnà tí wọn ò fi wí Ọlọ́run ó ti wá torí ipò ṣàbòsí kíni ẹnjì ilẹ̀ kan tí ò dùn ẹnjì kan lọ àti ọmọ gbalẹ̀ ńlẹ̀ ewu ni o gbogbo ẹ̀yin atalẹ̀ abulẹ̀ sówó ẹ má bù yìí tí ó kó bá yín lálùkì yá mọ́ o ọ̀sán àbòsí tọ́lọ́run fara mọ́ o àgbogbo pé ẹ àti ọba kọ́lẹ̀ ẹlòmíì ò ní ẹ máa kọ́lé lọ ń bọ̀ bá dé àgbàyàn àti káwá wọlé ni gbogbo ọ̀nà téèyàn bá fi ń ṣe àbòsí kọ́dà ń bi ilẹ̀ gbígbà ewu bẹ́ẹ̀nbẹ́ẹ́ fún yàrá kìyàmà o ilẹ̀ ọ̀kan ìdí ń bẹ lókè ní wọ́sàbù sí rẹ̀ láti inú ilẹ̀ keje lọ́lọ́run ó ti ní wọn ó mú tí ó fi ìwé ìyè ọlọ́run nílẹ̀ tó ṣe pé wọ́n ti kó ń bẹ́ àwọn kan lókù tí ń gbé bẹ́ẹ̀ orí gbogbo àbòsí yìí náà lẹ́nu gbọ́ wà láyé ni o ńgbọ́ ojú wà láyé òun náà ò ní sùn di yàrá kan lọ ń bẹ o ọ̀fẹ́ gba gbogbo ilẹ̀ ìlú tán lórí àbòsí èyí tó sùn bẹ́ẹ̀ ò ní ju yàrá kan náà lọ bọ́ ọ bá sì kú ẹsẹ̀ mẹ́fà péré náà wọ́n wọ̀n fún ọ àmọ́ lọ gba aláìkè àmọ́ o ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àjẹnà sábòsí kọ́dà àbòsí níbi kíni níbi ilẹ̀ eléyìí kọ́mọ̀ láwùjọ tá a wà yìí kọ́mọ̀ láwùjọ tá a wà yìí ara àbòsí náà ni kéèyàn ó gbowó lọ́wọ́ èèyàn méjì mẹ́ta lórí ilẹ̀ kan náà ọ̀sàbòsí fún wọn náà nù àbí ṣe ọmọ wa ọmọ talẹ̀ ilé ó tún máa tún mi yóò bí mi sí ni ló fi ń gbowó méjì mẹ́ta lórí ilẹ̀ ẹyọkan ẹjá bẹ̀rù àlìkìyàmà o ànábì kìlọ̀ fún wa o sallallahu alayhi wa sallam torí náà ẹ dákun káké fún gbogbo ẹni tí ń gbalẹ̀ ńlẹ̀ ń pé kò sí ní tí ó ṣe. gbogbo ẹni tí wọ́n jọra lẹ̀ tó sì màámà tí wọ́n ẹ̀fẹ́ǹdì construction tiẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí ọmọ múlẹ̀ ńlẹ̀ má tiẹ̀ ọmọ bíi tilẹ̀ tiẹ̀ dé ọmọ bíi ọlọ́ọ̀ fi búlọ́ọ̀kù fẹ́ǹsì rẹ̀ kà torí pé ó níbẹ̀ ò tí ì rówó ọ o. ọlọmọta ti wá o ọlọmọṣẹ wa lálábòsí a jẹ́ pé alábòsí bá a bá wo dáadáa ẹni ọ̀sàbòsí fún tí òun ké ti ń pọ̀ ọ̀sàbòsí fún ẹnìnú wọ́gán borẹ̀ ẹtì kí lèyàn máa dáràn tirẹ̀ lọ́rùn wọ́n máa fi nǹkan wọ lọ́rùn wọ́n fi nǹkan wé lọ́rùn láti lulẹ̀ méje torí kínni alábòsí gan ṣe jàǹbá fún rẹ̀ o ó ṣe jàǹbá fẹ́ni ó gbòòsí àmì èyí tó ṣe fún rẹ̀ gan pọ̀ ọlọ́run kọ́ dákun kó ṣe wá lẹ́ni tí wọ́n máa bẹ̀rù ọlọ́run ibi ìbẹ̀rù ọlọ́run náà lèyìn ó fi rántí gá ọ̀fẹ́ǹsì ah, nǹkan báyìí kọ́dà bí mo lágbára ìṣe tí ọ̀sẹ̀ ni tí ó bí mi ẹni ọ̀dá mi tó lágbára yóò bí mi o ẹjẹ́ a máa rántí gbogbo eléyìí náà o ìwà máa ṣàṣeyọrùn bẹ́ẹ̀ fún inna lillahi wa inna ilayhi raji'un gbogbo wa náà tọ̀dọ̀ ọlọ́run láti wá ọ̀dọ̀ rẹ̀ náà ni a sì padà sí ọlọ́mọsáàjì àṣẹ ọlọ́run ọ̀gbà pẹ́ o ọ̀kan nú àwọn èèkàn èèkàn ńláńlá nínú àwọn mímímọ́ ọlọ́run lásìkò tí wọ́n tó ní àná yìí ẹni ọ jẹ́ mufti àgbà ní gbogbo ilẹ̀ Saudi Arabia àti Maka àti Madina àti gbogbo ètò kù níbi tá à ń pè ní Saudi bàbá tí ọlọ́run ṣe ní àgbà fáàbẹ̀ àwọn náà ni alimufti laam àwọn náà ni ra'isu hay'ati kibari al-ulama kọ́mítì gbogbo àwọn àgbà fáà ní Maka ní Madina ní Saudi bàbá wa. سماحة الشيخ عبد العزيز ابن عبد الله آل الشيخ رحمه الله تعالى ẹ̀rí báyẹ̀ òṣèré náà nù ọba ìpè lánàá là ń sọ̀rọ̀ a ní hafizahu Allahu ta'ala ó lò ní àgbéjìnì rahimahu Allahu ta'ala bíi kọ́wọ́ ti dáná nù nígbà kan wọ́n mọ̀ pé a ah, lọ́wọ́ sàlékún rẹ̀ yín o lọ́wọ́ sọ yín o nígbà kan wọ́n mọ̀ kọ́ lọ́mọ́sà kẹ́wọ́n o èyí náà tó ń wá sí o bàbá tó lọ yìí bàbá dáadáa ni wọn o inú àwọn tó lọ fi mú ayé tóbi tẹbi láìsí ayé ń pọ ọ̀rọ̀ ẹ̀sìn a ọkàn gbógi màlá yìí o lọmọta bàbá kẹ wọn kò sàn wọn lẹsàn dáadáa gbogbo gbogbo gbìyànjú wọn ẹni tí ọba mọ bàbá yìí for over three decades ntòlélọ́gbọ̀n ọdún àti ń gbẹ́yà thirty four àti thirty five years bàbá yìí ní máa ṣe kútúbà lára fan gbogbo ayé láti ń tó lé ní táàtì yìí kọ́dà náà tàn wọ́n ní kò tí ì sẹ́ni tó pẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe kútúbà lára fa fáwọn alálàájì gbogbo àràfá lọ́dọọdún bẹ́ẹ̀ bá ń gbọ́ tí wọ́n ń pe wọ́n ti bẹ̀rẹ̀ kútúbà ní àràfá o bàbá tẹ̀ ń gbọ́hùn rẹ̀ lọ́lọ́ yìí o bàbá tẹ̀ ń gbọ́hùn rẹ̀ lọ́lọ́ yìí o àwọn náà làgbàfà ní gbogbo Saudi àgbàfà ni wọ́n láyé pẹ̀lú ní abájá àgbàfà ní Saudi àgbàfà ni láyé o wọ́n wá fi gbogbo tọ́lọ̀ ń ṣe fún ọ yìí ara ẹ̀kọ́ téèyàn kọ́ lára arú bàbá tó lọ yìí a ọlọ́run tí ayé kalẹ̀ fún wọn ọwọ́ àgbà ìsìn lọ́wọ́ wọn ọ̀láì àfa ń gbádùn Saudi o tẹ̀gàn kọ́ o kọ́ra kéèyàn ó fi tẹ̀gàn kún o ọ̀láì àfa ń gbádùn Saudi irú àwọn bàbá yìí ipò wọn ju po mínísítà lọ bẹ́ẹ̀ ni ìwọn lọ́dọ̀ ìjọba Ọlọ́run tẹ ayé kalẹ̀ fún wa wọn wá jẹ kọ gba ìsìn lọ́wọ́ àwọn Ọlọ́run náà wọn ṣe tí wọn lọ gbọlọ nínú táwọn ọmọ tẹ́lẹ̀ táwọn gbọ́ lánàá yìí ni pé ọjọ́ mẹ́ta mẹ́ta bàbá yìí fi parí àlùkò àná ọjọ́ mẹ́ta péré ni wọ́n fi ké òbíjà alukurani kò sígbà kan tí wọ́n lè ké alukurani tuntun bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta ni wọ́n ti ka alukurani láti bẹ̀rẹ̀ dópin wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n tún ka láti bẹ̀rẹ̀ dópin ẹlòmíì ò fi kà lọ́nù kan kọ́dọ̀ ọdún mẹ́wàá ẹlòmíì ò ké alukurani kan ake labọ yóò tún pàdé ọmọ òròjú oṣù mẹ́ta kárí o ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta bàbá yìí àti ìwọ́tọ́ bá ń wò pé aṣọ ah, pọ́síbù àpẹẹrẹ mu o bàbá tó ṣẹ̀ṣẹ̀ lọ lánàá yìí ọjọ́ mẹ́ta ní fi kí odidi alukurani o bọ́lá ti tẹ ayé fún wọn tóun náà ọgbà ìsìn lọ́wọ́ wọn o nínú ẹ̀kọ́ ńláńlá àti mẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ ká tó wí kọ́dà mo wí ní bóyá lẹ́kọ̀ọ́ ní kọ́nfẹ́rẹ́ǹsì kan bíi ọdún tó lọ àbọ̀dún méjì mo fi ran gbogbo ọmọ kéwú létí kìí ṣe ẹni tí ọjà àfáàrẹ tó lọ lé kéwú rẹ nìkan là àfáàrẹ gbogbo ẹni ọ̀sánfààní mímà lọ́dọ̀ rẹ ọlẹ́tọ̀ lọ́rùn rẹ kò ṣe dáadáa sí o àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí wọn ní sè àti sọlé kéwú di bíi political parties kò wálé ké wa àwọn afá wa kọ́kọ́ kò sínú àwọn jàmá wa àbálẹ̀ lọ́dọ̀ àwọn tó lọ àwọn ẹni dáadáa o bàbá yìí náà tún jápẹ̀rẹ̀ dáadáa wọ́n interview bàbá yìí a few years ago torí bàbá ta ní í ṣe kútúbà láti tó lé lọ́gbọ̀n ọdún ọ̀sọ́dún tí wọ́n yẹ ṣe hajj nù àwọn náà wọ́n ṣe kútúbà ní àfàṣẹ ẹ̀ bá ń gbọ́ ọgbẹ̀yìn alálàyé gbogbogbò nítorí lọ́gbọ̀n ọdún bàbá tí ń ṣe kó tó bá ń bẹ̀ lárafa ń kírun fáwọn èèyàn lárafa ni wọ́n wá bí bàbá yìí pé àwọn gbọ́ pé bẹ́ẹ̀ bá ṣe ájì ń gbà mí àníyàn pé kí ládàá rẹ̀ ọmọ abẹ́nìkan lè máa fi ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni kọ́dà ná àwọn àfáà táwọn ti ṣe ájì fún táwọn ọ̀gbá láyé àmọ́ àwọn kàṣíra wọn. <laughs> àwọn ọba wọn láyé àmọ́ àǹfààní táwọn ṣe ń nù mọ́ wọn àwọn wá gbọ́ pé bọ́lọ̀ ti ṣe ájì rọrùn fáwọn táwọn wá lọ́dọọdún yìí àwọn àgbààgbà afá kan ti lọ kọ́dà àwọn òye ájì ṣe lẹ́ẹ̀kan tó yìí àtàánú ọlọ́mìn nínú àwọn àgbà afá tí gbogbo wa ń jàǹfààní wọn lónìí tọ́lọ́run ò ṣe kádàrá pé wọn ò lè ṣe ájì Al-Imam Ibn Hazm rahimahullah. الإمام المنذري رحمه الله الإمام الحافظ ابن عبد البر رحمه الله تعالى agbàfààní gbogbo àwọn yìí títíra àwọn tó ń kálukú ń sàǹfààní rẹ lórí mu mẹ́rẹ̀ẹ̀rin ayé dòní àmọ́ lọ́wọ́ kádàrà pé wọn ò ṣe ájì gbogbo wọn ni bàbá tó lọ lálẹ́ yìí ṣe ájì wọn bá wọn láyé o lẹpọ wọn ó pè wọn lọ lé ewu wọn o ẹ̀gbọ́n wo pé bàbá wọn lọ dálé kéwú táwọn lọlẹ o mọ ṣàǹfààní mọ wọn wọn sì mọ wọn láàfáà kódà kìí ṣe pé gbogbo àwọn àlùfáà tí wọn ti ájì fún yìí kìí ṣe pé wọn ò ní differences in opinions kìí ṣe gbogbo ohun tí wọn wí náà ni bàbá yìí ṣe kíni àwọn gbà kódà àmọ́ wọn lẹ́nu táwọn ṣe láǹfààní nínú máa wọn ni Ah ọlẹ́tọ̀ lọ́rùn àwọn o bàbá yìí wá ń ṣe odidi ájì wá ń pẹ́ ájì tí mo ọmọ wàhálà ti ń bẹ́ẹ̀ nu ájì ìbùnà hásí méjì ọmọ mérí jẹ́ ọmọ náà méjì méjì ntí èso ọgọ́rùn-ún mẹ́rin márùn-ún ọdún ní bẹ́ẹ̀ láàrin ọjà ìdí báwọn lọ wọ́n ṣe bẹ́ẹ̀ fi ìbùnà abdelbar ìbùnà abdelbar ti kú láti the fifth century jira tá a wà ní century kèlónísì fifteenth century century mẹ́wàá ní ń bẹ láàrin bàbá yà àtẹni tí ń ṣe ájì fún hmm? ẹgbẹ̀rún ọdún náà fa láàrin ẹni tí àfáà tí wọ́n ṣàǹfààní kíra rẹ̀ àtàwọn táwọn wá ń ṣe wàhálà ṣe ájì fún lónìí ìyóò náà jẹ́kọ̀ọ́ fún wa o gbogbo ẹ̀yìn èèyàn bá ṣàǹfààní mà lára rẹ̀ kọ́làbọ̀ gbọ́ wà sí rẹ̀ lásán lẹ́tọ̀ọ́ lọ́rùn rẹ̀ bí wọn bá lè ṣe ájì fún máa tọrọ àforíjì fún gbẹgbẹ wọn kù sí ọlọmọṣà bójúkó láì fún wọn máa tọrọ ọkẹ fún wọn o ẹ̀kọ́ pọ̀ lára àwọn bàbá yìí o ìta àwọn tí ń bẹ̀rẹ̀ láwí nísìnyí ìta wí náà ọlọmọṣà múládá rẹ bá wọn wa kó gun àwa náà níwà wọn kó gun àwa náà kọjá lè jọ wọn níbi káráyé ká má jọ gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa níbi kí a máa oore gbogbo àwọn onímọ̀ àtẹni àmọ̀rí àtẹni tá a mọ̀ rí àtọ̀pọ̀lọpọ̀ dáadáa tá a kọ́ lọ́dọ̀ àwọn bàbá yìí. لما صار كما صلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياه